He ran. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi a kú ọjọ́ ìsìn lónìí lórúkọ ńlá jésù ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ àánú ọlọ́run yóò ṣe atọ́nà rẹ síbi ire rẹ afẹ́fẹ́ ojú rere yóò fẹ́ wá sí ọ̀dọ̀ rẹ wàá dẹ̀ fò fáyọ̀ ẹ̀yin tó jẹ́ pé òní ni ọjọ́ ìbí yín congratulations and happy birthday to you ẹ̀mí yín ó ṣe ọ̀pọ̀ rẹ̀ ìkórìtà tẹ́ dé yìí ẹ ó ṣe rere àánú tó sọ wọn níbi tí wọn ti bí ọ káàánú yẹ kó balẹ̀ ọ lórí orí ọ̀fẹ́ tó fi gbé nǹkan rí ṣe kó balẹ̀ ọ lónìí gbogbo ohun tó béèrè lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ bí yìí ọlọ́run yóò fàánú dá ọ lóhùn lórúkọ jésù olúwa wa àmín ìwé jákọ́bù orí one ẹsẹ̀ seventeen la fi sí mi lọ́kàn lónìí láti fi gbà wá níyànjú jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínní Ogun, bíbélì wípé láti òkè ni gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé ti ń wá a máa wá láti ọ̀dọ̀ bàbá tí ó dá ìmọ́lẹ̀ bàbá tí kì í yí padà tí irú òjìji tí máa wà nínú ìṣípò padà kò sí nínú rẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run ibi tá a kà yìí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ pé ọlọ́run ni orísun ohun gbogbo tó nílò sórí iṣẹ́ tó ń ṣe àwọn ọ̀rẹ́ tó ní àwọn ìsopọ̀ tí wọ́n ń pè ní connection gbogbo àwọn yẹn they are just resources but God is the source. na ṣé wọ́n mọ̀ pé source yẹ ọlọ́run tó jẹ́ orísun òní máa ń mú resources wá nínú orísun ni èròjà ti máa ń wà téèyàn ò bá wá dé orísun ó ṣeé ṣe kéròjà mọ́ wà kí ni mò ń sọ fún ọ pé believe God as your source and the resources that you will need láti fi gbé ayé God as the source will always supply it bó o sì ti ń gbàgbọ́ bẹ́ẹ̀ o ò ní ṣaláàní tó dára bẹ́ẹ̀ ni ọ̀dà ohun rere kan kò ní dá ayé rẹ̀ orí ọ̀fẹ́ àti gbàgbọ́ pé ọlọ́run ní orísun gbogbo tó fẹ́ ọlọ́run yóò tìlẹ̀ ọ lórí níbi ọba wà tẹ̀wọ́ kí n súre fún ọ. bó ṣe ń gbàgbọ́ nínú ọlọ́run gẹ́gẹ́ bí orísun rẹ̀ mo gbàdúrà o ò ní ṣaláìní ohun rere tí ayé rẹ pòǹgbẹ fún láì dààmú láì sàréka ọwọ́ ọlọ́run máa mú wa fún ọ. nínú ìrìn àjò rẹ lọ́jọ́ òní àwọn oore tí máa ti ọwọ́ ọlọ́run wà lórúkọ jésù yóò wá ayé rẹ kàn mo kéde lónìí oore tí o nírètí ẹ̀ kí oòrùn ọ̀sẹ̀ yìí tó wọ̀kùn àánú ọlọ́run máa kó wá fún ẹ ó pàdé aláàánú lórúkọ jésù ó pàdé olóore áńgẹ́lì ìrànlọ́wọ́ yóò jíṣẹ́ fún ọ áńgẹ́lì olùgbèjà yóò bẹ̀ ọ́ wò áńgẹ́lì adánilọ́lá yóò bẹ̀ ọ́ wò áńgẹ́lì oníròyìn ayọ̀ lórúkọ jésù yóò wà ọ̀kan mo gbàdúrà fún ọ ilé rẹ ọ̀nà rẹ kò ní dojúrú àwọn ọmọ yín lọ́sẹ̀ yìí wọ́n ó ṣe rere láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ ó gbúrò ayọ̀ ẹ̀rí tó fi máa jónú yàrá ọ gbọ́ lọ́sẹ̀ yìí olúwa yóò rántí rẹ sí rere olúwa yóò kọjú sí ọ ṣe lóore bẹ́ẹ̀ ni yóò rí ìbùkún ni fún ọ bó ṣe ń jáde lónìí ìbùkún ni fún ọ nígbà tó o bá ń padà wọlé kí àlàáfíà ọlọ́run àti ìbùkún rẹ kó wà ní ìpínlẹ̀ yìí gbogbo ẹni tẹ́ gbọ́ mi lónìí ọ̀tá rẹ ó ṣubú níwájú rẹ ogun ayé ó sì ní borí rẹ ó ti rí bẹ́ẹ̀ o lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá àlàáfíà ni fún yín. ìwọ tó ṣe tán láti rẹ́rìn ayọ̀ ó yá ní nine sundays of laughter twenty twenty four. àkókò eré mi rẹ̀ ọ́ omijé ti sọ ẹlòmíì darúgbó ọ̀sán gangan ìbànújẹ́ tó gba ọkàn ẹlòmíì kò jẹ́ kó lójú ráàyè ní fọkànbalẹ̀ kò ó má mi kàn àkókò ẹ̀rín ayọ̀ rẹ ti dé. ìwọ ṣáà ti jẹ́ ká pàdé ní nine sundays of laughter àkórí ti ọdún yìí ni the glory of God shall rise upon you ògo olúwa yóò yọ lára rẹ mẹ́sàn ló fi máa ń wáyé sunday august fourth twenty twenty four ní sunday àkọ́kọ́ sunday september twenty nine twenty twenty four ní nine sundays of laughter máa parí aago mẹ́wàá òwúrọ̀ ló máa máa wáyé ní gbogbo ọjọ́ sunday yìí o ní the african church solution camp tó wà ní samuel wange state lábẹ́òkúta bàbá wa nínú olúwa bishop dr jeremiah okunlọ́lá bàbá ire òwúrọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àmì òróró ọlọ́run ni wọ́n máa ṣèrànṣẹ́ ń bẹ̀ àkànṣe àdúrà yóò máa wà fún gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ àti gbogbo ẹni tó ti tó ṣègbéyàwó all marriageable single máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ kí wọ́n lè bá ìwọ náà fò fáyọ̀. báyìí rẹ́rìn ayọ̀ ní nine sundays of laughter. jésù ọba panilẹ́rìn yóò fi ẹ̀rín sí ẹnu gbogbo wa o.